الله الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ní òní ti ṣe ọjọ́ kìíní nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta àhìjọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh dúpẹ́ fún ọlọ́run ọba sọ̀hánà eléyìí tí ó jẹ́ kí a rí ìbẹ̀rẹ̀ Ramadan lẹ́nu àwọn ọjọ́ sì ti ń bẹ́nu ọdún dákúnjọ́ ọ̀rọ̀ wà lọ́rùn ọ̀rọ̀ àgbà lẹ́sìn fún wa ọ̀kan lè yóò ṣe tí ò ní tèmi wọn ọlọ́mọ àtìlẹ́yìn ní òpin Ramadan dá sí láyé ìjọba kan wá gbàgbé pé Ramadan oṣù Al-Qur'an Ramadan shahrul Qur'an àríkọ́ bá dẹ́dà dìbì sọ wípé shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nasi wa bayyinatin minal huda wal furqan oṣù Ramadan èyí tó ti kí wọ́n sọ al-Qur'an kalẹ̀ nù tó jẹ́ ìmọ̀nà fáwọn àti ní ẹja jùlọ láti ń bẹ fún oṣù yìí ẹja lé sí ní ìmọ̀ àtìtì láwà àwọn àtàyè tọ̀ jarajara tẹ́lẹ̀ ẹja gbìyànjú ó ti wá kéré ọ̀pọ̀ jújù kan kí ẹ máa parí ẹjọ́ kan ẹgbẹ́ ńgbà tí ọlọ́mọdún bá fi tán ìyá parí olùdarí àmì kan ẹ̀rí ànábìsọ̀lá àtàlà ìfì rẹ̀ nìyẹn gbojoojúmọ́ ọmọdún ní gbogbo alalẹ́ àwọn a máa ṣe àfihàn àlùkò àná àti jìbìrì lọ àlejò sàlámù ó sì tún máa ń tọrẹ lọ́pọ̀lọpọ̀ nínú ìgbà tí ń bẹ ní oṣù yìí káàkiri kópa rẹ̀ ẹ̀hún lọ́rọ̀ sánú sọlá sọlá sọ pé ìdájá àwọn ọmọ فتحت أبواب الجنة أغلقت أبواب النار وصفدت الشياطين tí Ramadan bá ti dé báyìí gbogbo ẹnu jẹ́nà wá sílẹ̀ wọ́n sì tẹ̀lé ọ̀nà náà àwọn àṣeyíká ní wọ́n ju mọ́wọ́ márùn sí wọn wọn lè ṣiṣẹ́ láàbí wọn ló fi fábúrú máa ń kéré lásìkò yìí káwa máa jẹ́ kan láàrin tó ń tú àwọn ṣẹ̀yà sí mìíràn lẹ̀ ó ti wà ní ọ̀rọ̀ mi sani sọlá sọlá sọ pé àní tí a bá kọ́kọ́ mú àkọ́kọ́ òru bá a ti mọ̀ yìí ní àsìkò rọmọdán hmm. wò lẹ́kọ̀ọ́ ti abúwábù náà gbogbo ẹnu ọ̀nà náà wọ́n sì ọkọ̀ tí àti abúwábù ìjànà gbólíkọ́tì abúwábù náà wàlàmúyòkúta mìíràn báàbù gbogbo ẹnu ọ̀lẹ́gun náà pátá ni wá sí wọn ò ní sílẹ̀kùn kan lẹ̀ rárá nínú náà gbogbo àwọn ọ̀daràn wọn ò ní láburú sí dàbí alára nù ọ̀gbọ̀n ọ̀fọ̀ tí a ti abúwábù lè jẹ́ ná wàlàmúyòkúta mìíràn báàbù gbogbo ẹnu ọ̀nà àlùjẹ́ náà wá sílẹ̀ kọ́dà wọn ò ní sí kankan náà nínú àlùjẹ́ náà. بكنا وصفدت الشياطين ومردت الجن وعسيتاني máa jù mọ́ ọmọrùn ún ju tí wọn lọ́wọ́ wọn nílé ṣiṣẹ́ láàbí wọn àtàwọn àlejò ń dáhùn sí atọ́jú wọ́n yúnáìdì múnáìdì olùpèpè tí wọ́n máa wá pèpè pé yá bá bí alkhairu akbar ìwọ́n tó ń wá rere káàkiri ètò ìkọjú dáadáa báyọ̀ láti ṣe ọ̀yà bá fi ẹṣẹ́rù wọn lọ ìpalá burú ni wàá kọ̀ọ̀kẹ́ wọn náà sì wọ́n mi aburú anabi sallallahu alaihi wa sallam tó wà lẹ́lẹ́láyìn àwọn tàkọ́ nínú náà wọ́n záyé kakú lẹ́lẹ́yìn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala láwọn kan náà ẹni náà ni wọ́n tẹ́lẹ̀ ó sì máa tún wọn lẹ́kọ̀ọ́ nù náà wọ́n dẹ̀rẹ̀ àlùjáde ní gbogbo orúkọ kan tí wọ́n máa tó fi parí paríparí wọn làbí sọ pé ní rọmọdán yìí iṣẹ́ tí ọba di wa lọ́wọ́ ẹja ẹja kakarẹ lẹ díẹ̀ àìfẹyìn ọkẹ wẹ̀yìn nídìí lórí pé rọmọdán parí láti láwà wà láti yàmù rọmọdán kò ní sí nǹkan èèyàn padà sàbámọ ọ káwọn gbàgbé ń jó ní yìí tí òjíṣẹ́ Ọlọ́run gun mí báyìí ó sàmì àmì lẹ́ẹ̀mẹ́ta ọ̀kan náà àmì yẹn ń bẹ́ẹ̀ pé ẹni tí rọmọdán bá bá láyé. tí ọ̀wọ́ ara foríjì ọlọ́run pẹ̀lú tí olóore ti ń bẹ́ńbẹ́ ọlọ́sùn máa ń wọn ń dẹni ẹ̀yẹ kó sì dẹni ìlú yẹn wá ní sàmì mi dẹ̀ ti sàmì mi ẹjọ́ àná ọkọ́ ọba nífà àgàgà tó bá ti parí rẹ̀ láti rí wa mẹ́ ọ ọjà sí pé ẹni fẹ́rù mi olórí adúlé palẹ̀mọ́ rẹ̀ lẹ̀ láti tètè kọ́ra pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tìlẹ́wà ọ̀dẹ́kẹ̀ọ́ àbí ọlọ́run ọba sùhánà ó ti àwọn ọjọ́ ti náà náà fún wa ọlọ́run má jẹ́ ọ̀rẹ́ wa o má fa wa o má mú wa o ee jíjẹ mímú wa lọ́kùn má jẹ́ òṣòro ìrọ̀rùn fún àtàwọn àtàlálẹ̀ àtàwọn fámìlì wa o سبحانك اللهم